بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اشتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدل الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تقسطوا فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا منه نفسا تكلوه هنيئا مريئا هذا ذكر الله سبحانه عز وجل ìkẹ́ ọlọ́run àti ọ̀rẹ́ rẹ̀ fún iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Suratul Nisa nínú ṣẹ̀ríà Islam àbí ká tó wo abala yẹn káwọnú lọ́wọ́ àrọ̀bíyà a ní ar-rajulu ar-rajulani ọkùnrin kan ọkùnrin méjì àbíjáàlì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àbíjáàlì a sì rí àwọn ṣòróòfù tó jọ náà nínú mufọ́rù rẹ̀ gẹ́gẹ́ bí rọ́jò àdínú mùsànnà rẹ̀ gẹ́gẹ́ bí rọ́jò dáa so reverse case níbi àmì sáà obìnrin kan àlùmọ́rù tó bá di méjì àlùmọ̀rọ̀ àti àyàní tó bá di pé wọ́n tó mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ànìsáàwò jámùrù àlùmọ̀rọ̀ à ní òfurọ́dù àbí nìkanná àlùmọ̀rọ̀ àti jámùrù rẹ̀ ní ànìsá. àkí ni àṣírí tó wà níbi eléyìí wọ́n mọ̀ àìlànà èdè kọ̀ọ̀kan ló ní sísọ rẹ̀ yorùbá ní sísọ tó tiẹ̀. báwọn ìgbèrí ìtúkú náà ti ní bí wọ́n ń sọ. in tó fẹ́ súnmọ́ ní wípé lárúbáwá wọn èkó kí ń tura láìsí mọ́ áṣù ju kẹ́nìmà lọ. ìyẹn máa fẹ́ mú jámẹ́wò àlùmọ́rù àwa kóbìnrin pọ̀ wọn ò ní yọ áṣù mọ̀rọ̀ àṣà ẹ̀ kí wọ́n gba ọ̀rọ̀ àdìsá kí ló fà kí wọ́n fi pe sóra inú sọ́rọ́ tó nìsá nínú tí àwọn olùmọ̀ fi yé wa ni wípé torí ayé àkọ́kọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ nípa kinship time bóò láti máa ń so mọ̀lẹ́bí papọ̀ lẹ́yìn náà Allah ó wá so mọ́ àwọn lẹ́yìn náà ọlọ́run wá sùn yẹn mọ́ ìdájọ́ àwọn obìnrin tó bẹ̀rẹ̀ láti bí ní márì wọn wá síbi kí ni tí wọ́n gbà lẹ́sọ̀ lọ́wọ́ ọkùnrin gẹ́gẹ́ bí ọ̀dà kọ gẹ́gẹ́ bí sọ̀dá àdémáhà wá wá síbi ìṣeṣẹ́ ọkùnrin ìṣeṣẹ́ obìnrin nínú ìṣẹ́rẹ́ ìsìlẹ̀ bọ́kùnrin náà ti ń ṣe iṣẹ́ then ọlọ́run wá sún wá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wá síbi ohun tó ní ṣe pẹ̀lú inheritance ogún pínpín fóbìnrin àbógún jíjẹ obìnrin. tí a bá tún wá lọ wò parí sórọ́tù nìsá náà a ti wá sọ pé àwọn àárín gbùngbùn inú sórọ̀ yìí tó ní ṣe pẹ̀lú àwọn ala yóò dé ní. dáàbì sọ tí wọ́n ti sọ sọ̀rọ̀ nínú sọ̀rọ̀ tó ẹnìmọ̀sá. ọmọ ìyá mi sílẹ̀ kátàrà wọn ló mú kan. torí wípé gbogbo tí èèyàn bá gbé lọ́wọ́ ní dáadáa tí ò bá máa tó takò ó súnmọ́ sí nǹkan tó yàtọ̀ sí nǹkan yẹn kó náà gbé àwọ̀ nǹkan yẹn wá kí for more clarification ẹni tó lòun ṣe súnà tí ò dá bíbí àná bíbí àná ó padà kàmẹ́yọ̀nù ara ẹ̀ ẹjẹ́ bí súnà tó sì máa ṣe ìyẹn ló kó bọ́pọ̀lọpọ̀ ń súnà lẹ́nu tí bíbí àti sọ̀ra rẹ̀ bí súnà máwùn lọ́wọ́ òun náà ló kó bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tí ṣírìkù sọ̀ra rẹ̀ bí tàwọ̀fúùdì tí wọ́n máa sọ wípé ọlọ́wọ̀ pàájò وكذلك نفصل الآيات ولتستبين سبيل Allah subhanahu wa ta'ala bó bá ti ń júwe ọ̀nà tó tọ́ ọ̀nà tí ò tọ́ yóò mọ júwe bá ti ń júwe tí ń jẹ́ òdodo ní tó jẹ́rọ́ yóò mọ júwe rẹ̀ tó bá ti ń ṣàlàyé pọ́nà olóríire rèé ní tó jẹ mọ́nà àwọn olórí mọ ṣàlàyé so méjèèjì ló yẹ kí máa mọ̀ síra wọn ti fún àwọn tó wà nínú wọ́n jẹ́ wọ́n jẹ́ one fourteen táìtù tí ń bẹ fún súnrọ̀ kọ̀ọ̀kan yẹn ihun títí ń bẹ lójú ayé àwọn sọ̀hábà ni tó ti wá di tá à ń pè ní alìjìmọ́ra ó ti di tá à ń pè ní alìjìmọ́ra àtẹ̀tí kọ̀ǹpẹ́tọ̀sì àwọn sọ̀hábà ni nínú àwọn mọ̀sọ́dẹ́rù tẹ̀sírí nínú àwọn scottish of islamic legislation tán bá ti mú àlùfíṣà àbùtán àtúnà ó tẹ̀lé lẹ́yìn àtúnà yóò kó àlìjìnà lẹ́yìn àlìjìnà yóò kó àlùfíyà bá a ṣe máa ń tò nìyẹn so gbogbo àwọn kan wọ̀nyí orísun bí sáà mú òfin ẹ̀sìn nínú ṣẹlẹ̀ ìsìlámù ni àlùfíṣà ń jẹ́ Kùránì àtúnà ìpele kẹta ní àlìjìnà wà so àlìjìnà yóò ti wá lórí ẹ̀dùnkọ̀ àwọn ọkọ̀ àwọn sówọ́ọ̀mù wọ̀nyí lọ́dọ̀ àwọn ọ̀hábà ó ti wá di ẹ̀sìn kò ṣeé ṣe mọ́fẹ̀yàn kan tó wáyé lẹ́yìn àwọn ọ̀hábà wọ́n lọ fẹ́ chíńjì táìtù sórọ̀ kan sí mi nínú Qur'an kò ṣeé ṣe kò ṣeé ṣe. wọ́n nìkan nínú àwọn abẹ̀sùn ló kọjá ló àwọn mo ti gbọ́ dáadáa àwọn tó ṣe wípé àwọn fẹ́ẹ́ bẹ́ẹ̀ islam jẹ́ ni wọ́n ní research làwọn ṣe èyí jáde lára àwọn mùsùlùmí àwọn charles scholars yẹn ó ní suratul fatiha ó ní kò yẹ kó jẹ́ suratul fatiha ló máa jẹ́ sura àkọ́kọ́ nù Qur'an ó ní torí pé sura àkọ́kọ́ sọ̀kalẹ̀ nù Qur'an ó ní suratul alaq nígbà tí wọ́n ṣe ọlọ́run ń bẹ nínú dáwọ̀ ṣùgbọ́n títí bí mi yọ sí alẹ́ sẹ́lẹ̀ tó ní ẹ̀kọ́ máa kà máa ké tó ṣe ọlọ́run sọ pé má àlẹ́lẹ̀ kọ́ rẹ̀ kí ni tí máa kà kí ni tí máa ké tó bí ilé rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ó tó wáyé gbọ́ kó sọ wípé ẹ̀kọ́ bí ti ọwọ́ bí kàlẹ́bì kọ́lákọ́ kọ́lákọ́ lẹ́yìn sáànà ní àlàkọ́ ẹni yìí ló kọ ó bá jáde ló bá sọ pé sọ́ọ̀tù fáfíà kan yẹ kó wà ní sọ́ọ̀ àkọ́kọ́ ní fọ́ọ̀án ó ní sọ́ọ̀tù làálàkọ́ torí pé súnà náà kọ́ sọ̀kalẹ̀ èyí tí ó wà perfect ní tí ànábì lẹ tó ọkọ dé náà ànábì ọlọ́run tí kò lẹ tó dé kẹ́yìn tẹlifọ́nà wa fún ọlá lórúkọ àwọn tó dé síwájú ẹ̀ so gbogbo àwọn arrangement wọ̀nyẹn tó kọ̀ hàn títí sẹ́ẹ̀lì lọ́sẹ̀ wọ̀nyẹn àti bí ó kọkọ̀ kan ti wà fún sọ́rọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ ẹ̀sìn ní is not changeable at it can't changeable. láti edo láti pàdé ọlọ́run nìyẹn tí èèyàn kan bá ti lè sọ wípé zúwọ̀ kan kò yẹ kó wà ní ìpele ibi tó wà bóyá fọ́ọ̀s ní nọ́mbà ten nínú Quran ó wáyé three Islam wa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá wò ó pé sọ́rọ́tù àwọn ọkùnrin ò ní ọlọ́run sọ sọ́rọ̀ àwọn ọkùnrin ẹ kéde sún àyẹ̀ kó sọ́dún nìgbà ẹ fi okọ̀ mi rọ́pò rẹ̀ ẹni yẹn múra rẹ̀ kó ní islam ní tí ò sí nìkan tó di kílẹ̀ ní káfíń. torí pé alìsímẹ́rì nìyẹn gbogbo ẹ tó bá ti kálàkà ìsìmẹ́rì pàápàá jùlọ ìgbìmọ̀ àwọn sọ̀hábà nígbà tó kálàkà ti dáwà tó fún náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. èyí ìjọba ẹ̀ lẹ́sìn ọ̀rọ̀ àwọn tí ọlọ́ọ̀bá fáwọn wọn tẹ̀ láti yálà yìí nínú àwọn peculiar rules tó ní ṣe pẹ̀lú obìnrin kan ó jẹ́ àwọn òpin Islam is raised women of high status ó gbóbìnrin sípò tó ga kéré tó kù mú òbí àwọn tí wọ́n sọ pé Islam ó ba ayé obìnrin jẹ́ kò jẹ́ kó obìnrin ó mọ nǹkan tó ń lọ ń ta ó fẹ̀fẹ̀ obìnrin dùn táwọn feminists náà wá jáde including many feminists amẹ́ríkà arab women táwọn sọ pé àwọn agitate fún rẹ́ẹ̀tì àwọn ìsìláàmù bá àwọn olóko jẹ́ ìsìláàmù fún àwọn nípò tòun ti pé nínú sóòwò ìsìláàmù sọ pé àdìjá lọkọ̀ wà lónà àìlànìsá àwọn ọkùnrin wọn jẹ́ olórí fáwọn obìnrin tòun ti bẹ́ẹ̀ náà kò ní sóòwò tọ́nu kùrọ̀án tó lọ pé ní sóòwò tó ẹ̀ẹ́dì gbọ́ ẹ̀ẹ́dì ní gbọ́ láíláí káyìí àmì ìdí sọ́ọ́bù nìta òun sì máa wà bẹ́ẹ̀ táwọn máa ṣe láti máa ara wájú ọlọ́run tọ́lọ̀ fi káta yìí lẹ̀ ilé ìjánu pé ipò tí islam fi obìnrin sí wàhálà ìkún sí ipò rẹ̀ rẹ̀ ìbáṣe táwọn obìnrin kan bá fi àwọn ní tẹ́sí dúró sílẹ̀ kálẹ́ni tó ń ìdàlúmà àwọn obìnrin wọn ìdàlúmà náà ọlọ́run ló mọ iye wọn kí kí ìyàwó tó bá jẹ́ mùsùlùmí òdodo náà ọmọ tí ó yẹ wa aisha ló wà tó bá ti ṣe ṣíyà o ṣíyà ló tó gbó yàwó aisha ni yàwó hafsọ ni gbogbo àwọn ànábì yàwó àdúgbò nìkan ni wọ́n yọ ọ́ lẹ̀ fún òkú kékeré téèyàn bá ti ṣe mùsùlùmí ṣíyà o tó jẹ́ mùsùlùmí gidi o ọmọ akéwì yàwó aisha ló máa jẹ yóò sì mọ ilé lára wa títí táwọn òkú wọn náà wọn ṣe ilẹ̀ tẹ̀sílẹ̀ ilẹ̀ báyìí wọ́n bísí akadẹ́míkálì àwọn sàhábà ó tò lẹ́yìn gàgà lẹ́yìn kọ́tìn àwọn wà lórí yàrá wọn ò mọ̀ ń fa àwọn sàhábà tó láwọn tí wọ́n jẹ́ àfa àfáfá láwọn sàhábà. so kí ẹ̀ka wá fẹ́ obìnrin ìsìláàmù àwọn wẹ́ẹ̀tì náà fẹ́ bọ ọlọ wa jẹ́ torí pé àwọn fẹ́ẹ̀ kó di dáadáa obìnrin sí ìkókò ọkùnrin àwọn fẹ́ẹ̀ sọ obìnrin di ajá kan sọ ju sílẹ̀ ẹ̀kọ́ ní ìṣàgá ẹ̀dàlù bíta kan sọ ní commodity tí wọ́n mú ma transact business kan lé obìnrin sórí igbá bí láńdéjì aláta àti orogbo àti àti ẹlẹ́fọ̀ọ́. èyí tó bá ti wà bóódìn à ń kìfù ẹ̀ ni èyí tí ò ní ìtumọ̀ náà expose bíta so bí láti tí wọ́n ṣe rí déédéé bí iṣẹ́ ẹranko láwọn obìnrin wọn ni wọ́n ṣe ń pè pèpè yẹn ni wọ́n ń pè káàkiri àgbáyé because right to Islam fún obìnrin láyé kò sí constitution kan nínú man-made constitution láyé tó fún obìnrin ẹni ẹ̀mọ́ nígbà táwọn kà tó pé lóyún mọ̀ lò pé alhamdulilayi mo ní ọmọbìnrin lọ́mọbìnrin lọ́mọ mo ní ọmọbìnrin lọ́mọ tí ò ní máa jẹ́ bá àti jẹ́fẹ́ lórí ìra ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin kò tẹ̀ wá sóbìnrin adé obìnrin obìnrin obìnrin kò tẹ̀ wá sọkùnrin tí ẹ láyé òun bàjẹ́ báyìí tẹ̀lé tó jogún tó ń bá kú báyìí sí ọ alẹ́ àná kọkùnrin lọ́lọ́ bá kó obìnrin sí ìyàn á kó mọ̀ ní fámìlì o tó bá ní kankan ṣe báyìí bá ń kúrò àwọn àna wọn bá dé báyìí ìlú òkò ní fọwọ́fọ́ wọn ò tó bẹ̀ wọ́n yọjú torí wáyé sàmà àti wáyé o dàkà ní sàmà obìnrin wúlò gan tó bí ìyá wa tó bí tó bí ẹgbẹ́ wa tẹnu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ló wà ní islam kò jẹ́ kó mi lẹ́sẹ̀ pé kí wọ́n sílẹ̀ bí ẹ̀kọ́ tí wọ́n bó sí òwe kí ló rí nǹkan rẹ̀ ní àgbáyà rẹ̀ lẹ̀ tó ní sọ pé islam òru islam ti tẹ̀ ọlọ́dà mọ́tà ìdíyẹ wa ní ẹ̀sìn ọlọ́run pọn nílẹ̀ ní obìnrin o ẹni ìyá wa ẹni ìyàwó wa ẹni ọmọbìnrin wa ẹ má bẹ̀ káàrọ̀ tí wẹ́sẹ̀ ti kó bá tẹ̀lé ọpọlọ wọn kí wọ́n ti jóná rẹ̀ bí kọ́mọ́ kò mọ́mọ́ ti wá nǹkan àtàkùnrin tó yé wọn a sì nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yà ẹ̀sìn islam lóòótọ́ ìmọ̀ra jẹ tí nǹkan yé ṣùgbọ́n òde àwọn yìí ń jẹ lọ́pọlọ ẹ̀ gbogbo tí ò kan láwùjọ ló máa dá sí èyí tó kan dánú bí ọkọ ìgbọ́n àádájú. àlùfáà sùpánà wọn sàárà ó fún wa ní àgbọ́yé ẹ̀sìn nípa ní adúlẹ̀ tí ń túmọ̀ rẹ̀ sọ́ọ́tún nìta ó fọ́ọ̀lù sí ترتيب الرابع خصوصا كريم القرآن سورة الفاتحة مثل قطنية موسى عريشي على سورة التي نقل جوا على الصحابة بقرة أفوز من خصوصا فيجي آل مران أفوز خصوصا كتا النساء أفوز خصوصا كتا إذن السورة التي سوكالة المدينة المدينة torí gbogbo àwọn sọ́ọ̀rọ̀ tó ń bẹ́nu àyè mẹ́ta náà ni wọ́n ti ìdá àkàrẹ̀ tó ní mọ́ta a máa fi ní sọ́ọ̀rọ̀ tún màkì ìyá àbíkó jẹ́ àyà tó sọ̀kalẹ̀ ní gbòòrò mọ́ta a máa fi ní àyà tún màkì ìyá àti mẹ́kan sọ̀rọ̀ ọ mẹ́kan verse. èyí tó bá ní nìyẹn a أو آية مدنية Mennonite prayer or Mennonite verse. Ìkẹta òun ni sùúrọ̀ tó sọ̀kalẹ̀ láàrin agbègbè méjì Mákà maka Màdínà. Láti náà àwọn afáàmì tí wọ́n ṣì má Màdínà, afáàmì tó ṣì má Mákà olùkẹta. wa ibi tọ́lọ̀ tó ní kó sọ̀kalẹ̀ Màdínà. Màdínà. Náà, olúwa wájà ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí láti pè wá sí àkíyèsí ká mọ ìpìlẹ̀ wa bò láti bò láti rí ní ìsinmi ayé wa. ó ní yáà yíwọ náà akọ̀yìn ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ̀yìn onígbàgbéra. ìtakùn ọbẹ̀ kan ẹ̀fáyà olúwa yín àbádùnúkà fáyà ọlọ́run òun náà ní gbogbo àwọn nǹkan tó bá ní ká ṣe bàbá ti lágbára tó bàbá ti lágbára náà tó bá ti yàtọ̀ sí àwọn wàjúbà àtúndì àwọn obligations àwọn obligatory aspects of being tó bá ti tu àwọn iṣẹ́ yìí bára ti lágbára tó bára ti lágbára nàka ṣe é. lára pé ìyẹn bẹ́ẹ̀ lọ́lọ́run tọ́lọ́run fẹ́ ká sì sìn ọ́n gbogbo tọ́lọ́run bá pè ní wọ̀ gbogbo tó bá pè ní wọ̀ kò sí exception àbọ̀ ìyẹn sí i. ìyá ń pẹ́ ní ọ̀rẹ́ bọ́ yẹn alhamdulillah ẹ̀bọ̀ tẹ̀ máa ń rí mi lára kúfù náà máa ń rí mi lára bíbí àyẹn tẹ̀ ta mí létí àmọ́ tẹ́ ẹ ní irọ́ pípa yìí mò ń gbìyànjú àmọ́ àti pé gbogbo ẹ̀ náà kọ́ lè lè tán ó ni o gbogbo ẹ̀ ló fi ilẹ̀ nítorí bá jẹ́ nǹkan ìwọ̀ gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ fi ilẹ̀ parọ́ àmọ́ kò ń sọ̀rọ̀ lọ́rọ̀ à yìí ló àlọ́ bí ẹni sísọ gbogbo Islam bá ti sọ wípé lómọ káàmù méjèèjì yìí la fi ń pé abẹ̀rù ọlọ́run tó lọ sí kápá ọ̀hún mi ẹlẹ́bi kọjá ọkùnrin mi ní lọ́sùn wàhídà ọba tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo ẹ̀mí kan ṣoṣo yẹn ni bàbá ńlá wa níbi ádámù ọ̀rẹ́ ìsẹ̀lẹ̀. kọ́lẹ̀ kọ́lẹ̀ kọ́ mí ní ha وخلق منها زوجها أي خلق من تلك النفس الواحدة ha. ọlọ́run wá dá látara ẹ̀mí kan tuntun yẹn ó dá pátínà ẹ̀ lára ẹ̀ a ti sọ síwájú nígbà tá à ń ṣe àlàyé ọ̀rọ̀ sọ̀lá wípé ọkọ lè pèyàwó ẹ̀ ní bí ẹ̀rọ lè ẹ̀ ní pé ògbólò ló ń túmọ̀ partnership. bá ti pẹ̀lú táì zọ́ọ̀gbà ó lọ yóò kó pè lẹ́ẹ̀ láti ẹ̀fí káàkiri kó jẹ́ zaud olówó àmọ́ ọkùnrin ní ẹ̀sàbìlì oúnjẹ ní gbólóhùn kẹ́yìn tí kúrò ń lò ọlọ́run wá dá ìyàwó rẹ̀ Hawa ó dá látara ẹ̀mí ìṣàkóso yẹn nígbà tí Hawa ò ní bàbá kò níyà ló ní ló ní bàbá kò níyà وبث منهما رجالا كثيرا ونساء ọlọ́ba wa fàjáde látara àwọn méjèèjì wà bá kàní ìhùmà ó spread out lára àwọn méjèèjì ó fọ́n síta lára àwọn méjèèjì ìjáàdá ń ọ̀pọ̀ ọkùnrin kẹ̀síọ́rọ́n tí wọ́n pọ̀ wọ́n nípa àtàwọn obìnrin èmi àtiwọ́ àti gbogbo generation ti ń tẹ̀lé láyé àtẹjọ́ kò máa sẹ̀ nígbà táwọn náà bá sẹ̀ ní mọ́ ara ara ìka méjèèjì yìí péré lọ́nà bá ti kó gbogbo ọ̀gá rẹ̀. wọ́tápọ̀ wọ́n kẹ́lẹ́ ní kẹsẹ́ ẹ̀lú ẹ̀ ní ìmọ̀lá ọ̀hán ẹ fọ́yà wọ́n tó wípé ẹ máa fi máa ń bẹ̀rẹ̀ ayé kẹsẹ́ ẹ̀lú ẹ̀ ẹ fọ́yà ọlọ́run tẹ̀ fi ń bẹ̀rẹ̀ ayé á torí ọlọ́run sàánù mi torí ọlọ́run ọ̀sán ọgbọ́ ọ̀sọ̀ ìfipá tóbi ó a torí ọlọ́run òun ṣe ọlọ́run la fi bẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìsìlámù àìkò òun bẹ̀rẹ̀ wa àìkò ya bẹ̀rẹ̀ wa àìkò orí òkè kan bẹ̀rẹ̀ wa kódà àìfi ànábì bẹ́ẹ̀yà ló wá ní ẹ ìfànábì bẹ̀rẹ̀ ọlọ́run tó dára sí nǹkan ọlọ́run jẹ́ àyàn ànábì láyìn ìgboro wọ́n sípò tó gbé sí ẹ má sì jẹ́ wọ́n ọ̀hán àti mọ̀lẹ́bí àmọ́ fi mọ̀lẹ́bí ibi a ah, kò sàpẹ̀lẹ́ mọ́jọ kó mọ̀lẹ́bí ha ó já dị fi mọ̀lẹ́bí bẹ̀ ọ́ ọ̀gbọ̀n ọ̀hánfọ̀ àwọn fi bẹ̀yàn sílá tó ha ìbá mi fi máa ha náà wà wá bọ̀ ha kẹfì ìlú wà á jẹrò há ọ̀gbìn náà ìsọ́kù mọ̀lẹ́bí pọ̀ kódà kó ti pé bàbá bàbá bàbá ẹlẹ́ẹ̀kẹta ló ìyá ìyá ìyá ẹlẹ́ẹ̀kejì ló paná pọ̀ á ó fún wa wa o kò gbọ́dọ̀ já o kò gbọ́dọ̀ já o torí osu ìsokùn mọ̀lẹ́bí pọ̀ iṣẹ́ ìjọsìn tó tóbi ni òṣùwọ̀n rẹ̀ wúwo nínú ẹ̀sìn ládà rẹ̀ sì pọ̀ púpọ̀ tí a sáré ní wá tó ń ṣe kìí ṣe ẹni tó ń rìlẹ́tì mọ̀lẹ́bí tó ń so mọ̀lẹ́bí pọ̀ lẹ́ni tó ṣe wípé táwọn mọ̀lẹ́bí bá ṣe dáadáa sí òun náà ṣe dáadáa sí wọn. ṣùgbọ́n ẹni tí à ń pè pé ń sokùn mọ̀lẹ́bí pọ̀ lẹ́ni tí mọ̀lẹ́bí pàṣì tóun sì ń síra rẹ̀ mọ́ wọn lọ́rùn. ọba ọ̀pọ̀tọ̀ torí pé kò lówó lọ́wọ́ n ò ní torí pé kò ní kò dẹnu fámìlì kò dẹnu ọ̀pọ̀lọpọ̀ mí

àwọn tí wọ́n ní ìkánṣe ni wọ́n hàn lẹ́yìn ìkánṣe láàrin ìjọba àkọ́ọ̀rì alẹ́ àkọ́ọ̀rì ẹ̀yìnlọ́rọ́ àyìn náà ló fi yàtọ̀ síra wọn alẹ́ àkọ́ọ̀rì láàrin ìjọba sọ̀rọ̀ pé tẹ́ ní mọ̀lẹ́bí tẹ̀mú yẹn alẹ́ àkọ́ọ̀rì afẹ́fẹ́ ni wọ́n tàbí mọ́sùn mọ̀lẹ́bí jẹ̀rẹ̀ sí wọn àdéhì burúkú gbà ní o àlejò òṣòro ẹ̀jẹ̀ ìlẹ́ni tí èkú láyé nínú ìjọba àkọ́ọ̀rì alẹ́ àkọ́ọ̀rì kẹrí mọ̀lẹ́bí tẹ wò ní àkéèké ní wọ́n ẹ̀dùn rẹ̀ tí wọ́n yẹ wọ́n ta yín. wọ́n máa dágbé káàkiri mo jẹ ìwọ̀n lọ́jọ́ ti bí wọn òun mọ́ ọmọ tó jẹ́ wọ́n lè fẹ́ lọ́dá pé soso soso ti gba ìfá ọmọ ìlú mi. tẹ́sí túkọ́ lọ inú ọmọ ìdílé bàbá ti ẹ̀ ń kọ́ ìdílé ìyá ẹ̀ ń àwọn ilé àtẹ̀ yóò fi mọ̀lẹ́bí àwọn tí wọ́n bí wọ èyàn lè gbéra máìlì kúrò wọn mọ̀lẹ́bí ọlọ́dún kan ó lè torí mọ̀lẹ́bí wá sílé ọdún léyà sílé ọdún léyà àmọ́ ọ̀pọ̀ lásìkò yẹn kí ìgbẹ́ náà tún kí àwọn fámìlì mi tó kúra sí ra wa iṣẹ́ ńlá ni ìrìnà mùsùlùmí ó mọ̀lẹ́bí ìgbòrò já o ìlọ wọ́n ha àná àlékún rọ̀kùn dáwọ́dájú àwọn ọba tó ń wọ́ọ̀tì gbogbo yìí àbọ̀kí the watchful ọba tó ń sọ ọ lọ́wọ́ lẹ́sẹ̀ hmm? ọba tó ń sọ ọ iná wà dáadáa àlẹ́ ìfún ọmọ ìlà amúnukọ́ náà ọba tó lọ o ọmọ ìṣe tó lórí ètò yóò sùn gbogbo ń tẹ̀sí báyìí ti wọ́tí over everybody ó ń sọ ní káàkiri báyìí so ipa tó bá kó mọ̀lẹ́bí tó kó mọ̀lẹ́bí báyìí já lọ́wọ́ ẹ̀ ó kò kọ́ náà bókun mọ̀lẹ́ tó ti já sílẹ̀ bá padà lákòótó padà látọwọ́ tuntun yẹ kó o dáadáa tó bá wọn àbí ọlọ́run tó bá ti pé torí tọ́lọ́ náà oṣù tó mọ̀lẹ́bí yẹn ṣe. ọlọ́run parí ilé ìtàn ọlọ́run wa ní wà á tún yàtá mọ́ àmúwá ẹ̀lẹ́kùn. ẹ fún àwọn ọmọ òrukàn ní dúkìá wọn ẹ fáwọn ọmọ òrukàn ní dúkìá wọn. àyẹ̀kí dámìwò rẹ̀ àdáìtàn dámìwò rẹ̀ àlìyàkáàna ọ́bàn nínú ìṣẹ̀lẹ̀ Islam ẹni tí ń jọ́mú òwú kan èèyàn méjì àmì abọ́lọ́ṣẹ̀ lọ́mú òwú kan kọ̀díṣẹ́sì méjì ló máa lára lára ìṣẹ̀lẹ̀ Islam gbogbo ẹni tí kọ̀díṣẹ́sì méjì ti pé sára Islam ò rí àjẹjẹrẹ ní tó káńsà náà àmọ́ kó lọ́mọ orúkan ló láàmú bàbá wọn àná. kọ̀ǹdíṣìn àkọ́kọ́ ẹni tó ṣe pé ní òbí méjèèjì tó ní bàbá ló kú bàbá ló kú ẹni tó bá ti pé ìyá rẹ̀ ló kú sí bàbá òkú lè sọmọ orúkan wọn ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹni bá ti rí pé bàbá tiẹ̀ ló fayé lẹ̀ ìyá ti ń bẹ fún iṣẹ́ ọmọ orúkan kábàlẹ̀ wo káwòye káì dámì condition torí wípé ẹni ìsìlámù fi kó tó dé àti possibilities of marriage tó sọ lórí wọn lọ́kọ orí bàbá tí bàbá yìí láti wá fi lé ayé ilẹ̀ economically ọmọ yẹn máa wà affected Islam fi gẹ́gẹ́ bí ọmọ yẹn tó ìsìláàmù kẹlẹ̀ dé tẹ́nu obìnrin tó ṣe fún òun ó mọ provide ní family family provider ọkọ ni so kìí ṣèyàwó àti lóláyé lójú kejì òun ó di wípé ajíà jẹ́bi sanwó sùkúl fún wọn náà facebook ajíà ìyẹn mú wọn bẹ̀ wá tó nira tẹ̀mọ́ bàtà sí òfin ọlọ́run ọba lò ọlọ́run sì mú wàhán bàtà ní àrùn tí ń tọ́ ọlọ́run bò ọlọ́run sì mú wàhán kò dájú wa mọ́ lórí ti pé responsibilities nínú ilé pàápàá jù lọ the financial aspect of it ó wá di pé sixty forty láàrin ọkọ àti ìyàwó ó yẹ kó rí bẹ́ẹ̀ kódà ìwọ ọmọ ìyá mi ní sudan tọ́nà tiẹ̀ bá rí bẹ́ẹ̀ ó lè ní àdìbálẹ̀ kí a ní ìtẹ̀lé ayé ọ̀gbọ́n tíyàwó ẹ̀ bá yé ayé nǹkan lówó ní lẹ́yìn pé gbèsè ni ó dá padà gbogbo lọ́wọ́ bá ti wá àgbélò opportunity fún láti dá padà dá padà fún kìí sòun ló yẹ kó máa gbé bùkátà ní ilé so tí wọn ọkùnrin lọ wá ń jáde láyé lẹ́yìn tó ń sáré gbogbo bùkátà ní ilé àwọn ọmọ yẹn jẹ́ ọmọ òrukàn kọ́ńtẹ̀ kejì ẹni tí ò bá ní bàlágà tí bàbá rẹ̀ fi kú náà lọ́mọ òrukàn tẹ́ẹ̀ bá ti fi bàlágà ó lè sọ fún àwọn fún ara ẹ̀ kò gbọ́dọ̀ kíra ẹ̀ mọ́mọ́ òrukàn máa lábẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bá kò káàtà sí ẹ̀sìn pẹ́ńsì àwọn èèyàn òun òun ò ní opportunity táwọn kan kọ̀ọ̀kan káràn wọn lọ́wọ́ àmọ́ kó tún ṣí lára ìlú kọ́ mọ orúkọ ló after twenty years àwọn ọmọ ẹgbẹ́ láti tó dá yẹ ló fi bàlágà tó yá kó káyé sẹ́wọ́n ló fẹ́ kọ́ gan ó ti lè freedom káyé sùkúl ló fẹ́ lọ ló ti bá ní sẹ́wọ́n ló sùn tí o fẹ́ ti lè mọ̀ wípé á ah, yébè náà sọ́ọ̀bù jáde àbí láti wá kú fifteen years old ní àná ní ọ̀sẹ̀ wọn ṣe ṣọ́ọ̀bù bá ní àwọn oríṣi ọmọ òrukàn náà ẹni tó bá wá jọ ọmọ òrukàn láàmú ni wọn á ti lè àká máa àmúwá ẹ̀rọ dúkìá ọmọ òrukàn táwọn òbí wọn fi lẹ̀ ẹ̀fún wọn o ẹ má jẹ mọ́lẹ̀ o kìí ṣẹ̀tọ́ ní o ẹ̀tọ́ wọn ní látọ̀dọ̀ bàbá wọn torí tí bàbá wọn bá ń bẹ láyé yóò ẹ̀díkéèkì wọn shelter yóò provide ẹ̀ fún all the family no be ẹ̀ ọ̀pẹ̀ fún wọn ìgbà tí ọ̀rọ̀ yóò wá sí lálẹ́ to ń ní ẹ̀tọ́ àwọn ọmọ yẹn ni kò fún wọn tó jẹ́ àbúrò bàbá wọn kó jókòó lé wọn tó ìyá wọn kó jókòó lé kò láti ṣe ولا تتبدل الخبيث بالطيب ẹ má da èyí tó dọ̀tí ẹ má da kọ̀kọ́ mọ́ èyí tó mọ́ alkọ̀bíì baking substance èyí tó dọ̀tí alkọ̀bíì òní tó mọ́ ẹ má da tó mọ́ papọ̀ mọ́ tó dọ̀tí tàbí owó halal ẹ má kó mọ́ haram owó haram ẹ má kó mọ́ halal. oníṣòwò nìyẹn ẹ̀jẹ̀ ìfilẹ̀ ayé lẹ̀ ó níyàwó ó ma oníṣòwò nìyẹn àdúsáláyé ẹ̀yà nìyẹn àbúrò náà sàtẹ̀ ẹ̀sọ́ sí láìpẹ́ náà àbúrò ló filẹ̀ ayé lẹ̀ ó ní dúkìá tó fi tó bá kó dúkìá mọ́nà ti tiẹ̀ òdìkàfọ́ àyà yẹn torí pé ètò owó mọ yẹn kò ń fọ́ ti tiẹ̀ bá ń bẹ láyé ó ìgbà tí bàbá wọn kì í sí mọ́ kò sí nǹkan kan tó o ní láìsí láti ní nǹkan yẹn mọ́ ìrìn tí ó bá mú ẹ mú yóò wà ìdíkọ́ ẹ̀ táwọn ọmọ tó wọ́n ní tọ bí àbíbò ló pè kan náà ọmọ rẹ̀ ní bí àbíbá ni bàbá iná ni gbogbo àwọn dúkìá wọn yìí o lẹ́yìn òṣùwé ìwò kan kò sí ìpadà wà lọ ẹ̀dá kù tí àwọn tó bá ń bẹ láyé náà máa fẹ́ tọrọ ìkẹsàn náà báyìí ẹ̀yìn ó lè fún mi á ah, ọ̀nkù wa áńtì wa á ah,

ìgbà tí nọ́ọ̀sì kùránù sọ lè fi ẹ̀rọ ìgbà tó mọ́ papọ̀ mọ́ tí tí ò mọ́. ogún ọmọ òrukàn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó kú ọmọ rẹ̀ tó la ló títí ẹ̀gbẹ́ ti sàrà yìí. gbogbo ọ̀dọ́ gbà kó tó náà kó ọmọ dúkìá ti ẹ̀jẹ̀ ọ̀nà àrọ́mù ni ó tún wá lọ àrọ́mù wọ́n máa láwọn sọ kùránì kalẹ̀ lórúkè tí wọ́n bí ìyẹn sọ kùránì kalẹ̀ sọ ìṣe fídíò àìsọ̀lẹ̀ níjà tí wọ́n sọ kùránì kalẹ̀ báyìí nìsín kí ni yẹn kí láti tó bá tẹ̀lé ayé wa tó tó ń tọ́lọ̀ fẹ́ akókútó lẹ́ta akókútó aláwọ̀ kùránì kalẹ̀ akókú lẹ́ta àkókò ara wọ̀ a ọkùn wa tẹ́sí sọ̀nà tẹ́sí tẹ́sí bá ara ilé ìwé pọ̀ mọ́ dúkìá tí àbáyé fi ń bẹ̀ ẹ̀ lọ́wọ́ lò táwọn ọmọ ìdí yẹn mú wọn bá tẹ́lẹ̀ kéèyàn kọ́kọ́ àwọn fún kọ́kọ́ àwọn fún yẹn tó bá tẹ̀ dọ́jọ́ wájú kódà àwọn ọmọ fún yẹn gan láyé ọkàn ẹ̀fọ́ wọn ni. wà láyé kúrú àmúwáyà fún ìlà àmúwáyà fún mi ẹ jẹ dúkìá tí wọn máa ti ní wà láyé kúrú àmúwáyà fún ìlà àmúwáyà fún ẹ má jẹ dúkìá ayé. ولا تأكلوا أموالهم مع أموالهم أما جازوكي هاتوا مع أموالهم فلوكي هاتوا يتوما إذا أنت مع الوتما فتيس ويش dúkìá tí ní nìkan oníjẹ́ máa ta àǹfààní lára ẹ̀ dúkìá táwọn owó kan ẹ sílẹ̀ lẹ́jẹ́ fún wọn. ìnà òkè àná fún ìbáyìí الحقوق الذنب سيل من الحقوق بمعنى الذنب إنه كان حوبا كبيرا تبنى تجيبه له تنجبك أمور كما إنه كان حوبا كبيرا ذنب في كتب الدين الدين ẹ̀sùn pẹ́sẹ̀ ńlá rẹ̀ bí ò bá sọ́ra àkúrújì pàápàá jùlọ ní tó ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pọ̀ kí à ń dá dúkìá ẹni padà fún ọlọ́bọ̀ ní kórí jìyàn. nígbà tí wọ́n pa àwọn ọ̀tara parí ilé ìta torí pé bọ́lá yìí lọ gan níbi eléyìí wípé àwọn obìnrin kan ń bẹ wọ́n jọ wọ òrùka. ọmọbìnrin tó ìdí ìbẹ̀ láyé ninety five percent tí obìnrin ò ní méjì rẹ̀ lára káwọn tó wá sọ wípé bàbá rẹ̀ kú mọ́ ìwọ́n tó wá ń bá ojú tó ọ̀rọ̀ ìbí méjì obìnrin ni ó tún jọ ọmọ òrukàn nínú sí tí àwọn lárúbáwá láwọn àsìkò yẹn tán bá láwọn gbọ́ ọmọ òrukàn sọ́dọ̀ àwọn ọmọ ojú tó dúkìá tí bàbá rẹ̀ bá fi nílẹ̀ ló jẹ́ mọ́lẹ̀ òun náà rèé tán bá kó ọ̀nà bá fi ń dàgbàjẹ́ ìbáyẹ̀ ó tún fẹ́ẹ̀ wọ́n wà pẹ́rẹ fọ́nà òbí fún sọ̀rọ̀ àgbẹ̀. Nígbà wọn wà pálápàlá ẹni omi ọ̀dà àwọn alágbá ìsìlámù tó dé. Ṣé tí ó bá mú fún lẹ́mọ̀ padà wá gbà fún ìsìlámù tí ìsìlámù padà wá kí ibi báyìí láì fún wọn tó rí fáyọ̀ fún ọbẹ̀. Fáwọn náà bá gbé pàṣẹ sẹ́lẹ̀ fún títí ìsìn Kùrán. Gbogbo àwọn àtàlẹ́ dé ìdí náà wọn àwọn jágbajàgba tí ń bẹ ní àṣà ń wálẹ̀ Yorùbá yìí yóò padà nítumọ̀ láwọn àṣà míì tí wọ́n sàlàyé sí wọn ilé ìdòmúlà ayọ̀ wọ̀ ìdààmú eléyìí yóò fún àṣà láti yan wọn lára bí wọ́n bá ṣe dáa tó nígbà lọ sí púpọ̀ ọ̀kan lẹ́yìn wọ́n ti bá jù tẹ́lẹ̀ fún ìlànà mi ò ilé ìdáta wọn ọlọ́run tó wá sọ ayé ẹ̀ ọlọ́run wá ní wàyẹ̀ fífún bẹ́ẹ̀ bá wá ń bẹ̀rù alẹ́ tó kù sí tó fi ní yàtá máa wípé ẹ̀mí lè ṣe déédéé lórí àwọn ọmọ òun kan obìnrin tí ń bẹ lábẹ́ ẹni ẹni lè ṣe dọ́gbadọ́gba lórí wọn. fáǹkì ṣòwòmà tán ọ̀bẹ̀ lákun nínà nìgbà mọ́tìnà wàkùlá àtàwọ̀gbà fáǹkì ṣòwò bẹ̀ ẹ wá fẹ́ màá tán ọ̀bẹ̀ lákun nínà nìgbà èyí tó bá wù yín nínú àwọn obìnrin mọ́tìnà méjì wàkùlá àbí mẹ́ta wàkùlá àbí mẹ́rin. náà bí mo ti sọ síwájú tó ń bẹ nínú àdá mọ̀tàkọ̀ọ́lì ìlà àrọ̀ nínú àwọn cultures àwọn alágbáwá ìsìláàmù tó dé wọ́n máa ń jẹ dúkìá ọmọbìnrin tó jọ mòrò wọn ó jẹ mọ́lẹ̀ wọ́n tún wá fẹ́ níyàwó wọ́n tún wá ní fún ní ọ̀dà àfẹ́ torí pé wọ́n fún ní value àti sọ́nà sẹ́yìn náà ló sọ̀rọ̀ tó ànáhà ìyí ìbẹ́ nínú wọn gan-an tó máa fún ní ròdùnú wípé ìyàwó rẹ̀ máa bímọ ètò ẹ̀kọ́ bá kọ́ dùn náà alhamdulillah ló fẹ́ fọ́lọ́ ìyàwó mi bímọ ẹ́ aboyú bí ara tù abára ọdún ni ìdí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní wípé irú èwo lórí láti lóbìnrin ni àǹkà dá fún lórí bòbí ètò lóbìnrin débi pé tó bá ti sáwọn ẹgbẹ́ rẹ̀ bá dùn sí ara igi tí wọ́n ti fàájì ń bẹ̀rẹ̀ yóò mọ̀ fúnra mọ̀ pé bóyá àwọn ẹ̀nà ti mọ̀ tí wọ́n ní obìnrin ìyàwó òun bí kò ní lè gbáwájú wọn kọjá yóò máa háìjì ní yóò máa fọ́ ìjà àwọn èèyàn tó ń kùn máa lè rí òun ó fẹ́ obìnrin ló fi obìnrin ìyàwó rẹ̀ fi orí púpọ̀ ó wọ́n ti dé yí pé àìmọ̀ nǹkan ò ti ní ayé ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn wà láì bẹ́ nígbà yóò tóòrò láti máa sọ náà nìyẹn kò sí àṣà kan tó lè báyé tóòrò jẹ̀sìn lọ kò sí ọ̀nà bí èbó kan tó lè mú láti wà ní bẹ́tàmẹ́ǹtì dọ̀nà bí ìsìlámù lọ. ṣé ìwà náà ṣe tó wọ́n sí náà báwọn òbí ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń pàdé jù tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ lọ wádìí ẹ̀ dáadáa òrìṣà náà máa ń tó wọn pa wọn ni. ó láwọn tí wọ́n fáìsì fún ká má pa ìgbésùn náà nílẹ̀ láwùlọ́wọ́ wa lọ́jà báyìí lọ sí ilé ẹgbẹ́ sọ̀rọ̀ nígbà yẹn tó lọ tó lọ fẹ́ẹ́ sínú ní àgọ́ ní ilé ẹgbẹ́ ah, báyìí ẹgbẹ́ lórí pé níbẹ̀ ni àwọn rí twin àwọn rí triplet àwọn rí gbogbo wọn wọn tó tó ń lò tẹ̀lé láwọn tó ń jẹ agbọ̀ nílẹ̀ ìlú ìfà awolowo wa ẹ̀ nípa òjò mẹ́fẹ́ nílùú ti wa lọ́dún bí náà gbọ́ ń tẹ̀lé pé wọ́n ń pa olókì jẹ lóṣù kọ́ ló ń fọ́nrẹ́ sí àbáyé báyìí ló fàìsàn dé ìṣe ọlọ́run tó ń tẹ̀lé ọ̀gá ló ṣe méjì ẹ bá ti wá rí méjì wà pé èè ní ìfòrò lélẹ́ yìí wọ́n bá tẹ̀ gbogbo lórí ọ̀nà wá ní tẹ̀lé ẹ̀díká padà sí kí yóò lẹ̀ lọ́wọ́ tó kó lórí lára àti mú tẹ̀lé wọn pa pàtó yìí ọlọ́run lè jí dá lẹ́yìn ìgbà wọn páìpù mú wọn tán tó wá kan wọn lọ́rùn nígbà wọn páìpù mú wọn tán tó wò pa wọn mọ́ ó kì í so á àti ìwé sọ́ńdárì máa ń dùn wọ́n tó wá bọ̀ wọ́n wọ́n tó sọ wọ́n di ìṣòro gbà láwọn oríkìtì yóò bá tún méjì fún àwọn ọmọ ní oríkìtì ọlọ́run àbí wọ́n ní òbẹ́kìtì bẹ́kẹ́sẹ́ tó bẹ́ sílé alákìtà tó sọ alákìtà ló ní gba aṣọ tó sọ alákìtà ló ní gba aṣọ àti pé ó bẹ́ tó bẹ́ sílé tálíkà olùsí ó sọ lọ́wọ́ tálíkà yìí lọ́wọ́ amẹ́yẹ bẹ́yì tó tó sì káàkiri yìí ọlọ́run mo tún sọ wọn lọ lọ́wọ́ àkọ́kọ́ náà wọ́n yóò rẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ò gbádùn wọn pa wọn nípò yá tó ń mú pa wọn mọ́ tó tún wá pé wọ́n jí i. asasilam lápadà yìí o ìmọ̀ ẹ̀sìn ìbò ní oṣù ní ayé wa ṣe kìí sí ìmọ̀ ìbò kìí sí ìmọ̀ àṣà ìmọ̀ ẹ̀sìn àwọn wàyí ló wá wá sọ́nù wọ̀tàálá ó ní wàyí fífún alẹ́ àtọ́kùn ṣètò sórí àtàlá tẹ́ ẹ wípé ẹ̀yin lè ṣe déédéé ṣe dọ́gbadọ́gba láàárín àwọn ọmọ òrukàn wọ̀nyí. káàkiri ìgbìmọ̀ ọ̀tọ́ ọ̀gálákùn wọ́n bẹ lábẹ́ yín ẹ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. ẹ dábìí àwọn padà fún wọn ẹ mọ̀ fẹ́ wọn. ẹ jẹ́ ká lómi láti ka kó fẹ́ wọn. ẹ̀yẹ wọn obìnrin ní ìdúró mi lẹ́yìn rẹ̀. lóko tó máa ń fẹ́ wọn sọ níwájú tó bá fẹ́ wọn wọ́n mọ̀ pàtúkì wọn wọn ò ní fún wọn ní sọ̀dá àti wọn ọmọ lóòrò wípé dúkìá rẹ̀ báwọn bàbá ẹ̀kọ́ ojú tó ní dúkìá tí wọn ò ní fún tó ṣe pé ẹni tó wá bẹ̀rẹ̀ fún náà wọn ò ní fún àwọn làwọn jẹ mọ́lẹ̀ wọ́n tún wá sọ ní ìyàwó wọn tún ní sọ̀dà ọlọ́run ẹ̀ pa wọn kì ẹ náà lè fẹ́ wọn ilé káwọn lòún ní níta tí wọ́n fáwọn ọmọ òun fún obìnrin wọn yìí ẹbí plan ṣe wá fẹ́ èyí tó bá wù yìí tọ́ọ̀dà yàtúrìbù pé ìbànú èyí tó kú ènìyàn ní bẹ́bẹ̀ èyí tó dùn mọ́ ènìyàn nú ẹ̀sẹ̀ èyí tó bá dùn mọ́ ènìyàn nú máa tọ́ọ̀bà dákùn mọ́ yẹn máa lẹ́kìrọ̀ ní indefinite form ọ̀nù bó ti wà indefinite yẹn àwọn àfáà sọ wípé ìsìláàmù lábẹ́ lọ́dọ̀ quality ṣáájú rẹ̀ kóbìnrin yẹn kóbìnrin yẹn dún èyí kò náà ń ní lára tó bá jẹ́ ìtólé achieve by knowledge by education bẹ́ẹ̀ èyí tó bá lè achieve tó tọ́lọ́ ló dáhùn lára bẹ́ẹ̀ ọmọ òṣèré dájú for example ọlọ́run dá lọ́mọbìnrin dúdú tó bá nítorí pé kóun lè rẹwà ló bá lọ sọ ẹ̀dùn ìbò tó bá wọn bá fẹ́ lẹ́sán islam wọn ní sẹ́yìn nínú pọ́lítìsì obìnrin kó nímọ̀ kó lẹ́kọ̀ọ́ kó níwọ̀n ọmọdé àbí lára kúrú yẹn ó wà sí débù kan rí groom dáadáa gbogbo ibi tó bá wà kó máa jẹ́ àìdùnnú ilé ọkọ ẹ̀ fọ́kọ ẹ̀ fáwọn ọmọ ẹ̀ kó dínà ní satanic tendency táwọn obìnrin yìí fi balẹ̀ ayé jẹ́ gbogbo àwọn nǹkan yẹn ẹni tẹ́ ẹ bá ti rí tó dára obìnrin bẹ́ẹ̀ fáyìntì ẹ̀yìn ọkùnrin ẹ̀fẹ́ wọn ẹ̀fà àwọn ọmọ orúkọ obìnrin ẹ̀fà wọn jù ẹ̀jẹ̀ káà ń lọ lọ́kọ̀ ní ìsìnkú wọn. mílẹ̀ ndị ọzọ nínú àwọn obìnrin mọ́tò náà ẹnìkan ní kí ló dé láti rí wọn á tó bá ní ọ̀rọ̀ ta wọn ló fẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà bẹ̀rẹ̀ ọlọ́run fọ́nà mọ̀ ọ́ oníṣùkútù àgbáyé oníṣọ́kútù àgbáyé ẹ̀ kúkúrà sọ́mbọ́lọ́ ẹ̀ kúkúrà mọ́ sọ́mbọ́lọ́ à ń kúkúrà pẹ̀lú súnà ní Muhammad ní sallallahu alaihi wasallam wọ́n pè é kẹ́kẹ́ ní ìyáàkùn kẹlẹ́ àwọn ìyáàkùn ìyáàkùn ìyáàkùn náà contextual meaning of text contextual meaning of text yẹni pé báyà bá ti wá ní Qur'an àbí súnà bá ti wá yóò ní àwọn kẹkẹ tó ń bọ̀ ní ọ̀rọ̀ tọ́lọ̀ fi gbọ́rọ̀ yẹn wá ní ìkẹyẹ lẹ́rìí yé sì máa ń tọ́lọ̀ padà sọ yẹn kẹlẹ̀ ní bá sọ̀rọ̀ yìí wọ́n ti níyàwó kan tẹ́lẹ̀ náwó àmọ́ ọmọ ń bẹ lákàtà lójóbìnrin náà ti tẹ́ ìdílé ọlọ́run bá lọ tí ò tí ìyàwó lé rárá ló ń bá sọ àbáwọn fún níyàwó àbẹ́tí tí ìyàwó ló bá lọ fún bẹ́ẹ̀ láti ilé tọ̀ lábẹ́bẹ́ ẹnìkan tó ní oníwà tó bẹ níbi mọ́túná wà tùláṣà wà tùbáyà ó ní ó ń túmọ̀ àlà áfù ni áfù kí ni àlùsá ọ̀tà ó ń túmọ̀ conjunctive word tó túmọ̀ pé wà yẹn àti wà méjì náà àti mọ́túnlá ẹsẹ̀ méjì wà tùlásà ẹtún fẹ́ mẹ́ta pẹ̀lú méjì wà ọ̀bá ẹsẹ̀ mẹ́rin pẹ̀lú mẹ́ta yóò wá di mẹ́ta. ẹjọ́ bá ti rí pé mímọ̀ náà ló fi ń tú eléyìí kó rọrùn ìlànà nínú nọ́ọ̀sì àbí sábà ṣàlàyé àlẹ́ láti dé ìfẹ́ inú tiẹ̀ ló fi ń tu bẹ́ẹ̀ ó kù kọ́ lọ́hùn. ìkànnì nínú wọn ti jáde lẹ́ni báyìí ó ti mọ tó bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún ní bá kọ̀rẹ́ sẹ́yìn nígbà tí ìgbẹ́ láyé ní àwọn ṣé wọn. wọ́n ló níyàwó 19 wọ́n ló níyàwó 19 ọmọ 18 years 19 years 20 years ní gbogbo wọn gbogbo wọn sì rèé pupa gbogbo wọn kò sí ní kílá dúdú kò sí lára kò sí lára wọn ìpínlẹ̀ èdè dúdú gan-an ó ti lọ gbogbo ara dàbí ẹni tó ń jẹ́ mú ìlú iṣẹ́ òyìn ló ń sẹ́lẹ̀ fún mi ò lára nǹkan tó ń fi kú ò tó ń fi sojú mọ́ nìyẹn àwọn ọmọ ń ṣàlẹ́ǹjì àwọn táwọn jẹ́ mú ìlú iṣẹ́ òyìn ló pé àfààní olójú kò ń gbìn náà ìyàwó 19 nínú ilé gbogbo ọmọ yìí ṣe ìkéé ń bóra

bàbá ló ti gbọ́ yé wípé èmi ni ọmọ ilé ìdọ́gbọ́n ló béèrè yẹn léèrè bàbá wa sọ pé ah, ah, àwọn èèyàn ń bú wa torí pé afẹ́yàwó mọ́kàndínlógún kò yé wọn ní kò yé wọn ní ìsìlámù ìsìlámù torí wípé gba obìnrin jẹ níyẹn ọpọlọ kan lórí wọn fi ẹyọ kan ẹnu wọ̀rọ̀ burúkú lẹ́nu. lẹ́yìn ẹgbẹ́ ọgọ́rùn-ún ojúlé ẹyọ kan náà ní jẹ́ gbogbo àwọn tẹ́ ìwọ̀n lórí ẹyọ kan náà ní wọn. ọlọ́pàá wò ó a bàbá ìfọ́ni ní bá dẹ̀rù tó rí ìwọ́n jẹ́

wọn ò bọ́ra ó kọ̀ wó lọ ó tẹ̀lé lọ́mọ fún lọ́mọ fúnra wọn ó tẹ̀lé lọ́mọ fúnra wọn ó tó fẹ́ mi àwọn yóò máa wá kà á wọn bá ṣe bí á á ìyàwó sẹ́mìtì nígbà bá bàbá wo nu ilé ẹ̀ gan bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ló fẹ́ sùn nu ilé so Islam ọ̀pá àwọn ọmọ yẹn ìyá ọ̀dà àkọ́kọ́ ọ̀nà olùfẹ́ ṣùgbọ́n lásìkò kan náà kan fi mẹ́rin lọ lásìkò kan náà èèwọ̀ ni èèwọ̀ ni torí pé kálẹ̀ tó lọ́ọ́ fi máa ń sọ lókàlùkọ̀ ọ̀sán ọ̀sán ẹ̀rọ tí wọ́n sọ pé òun fẹ́ ọ̀tún bẹ́ẹ̀ ní àwọn mẹ́ta rẹ̀ kó ní ní sọ̀rọ̀ lẹ́yìn òkè ẹ̀sán òní lọ. tàbí lè kọ́pọ̀lọpọ̀ wọn lè kú ìyàwó mẹ́ta ló ní lé kú wọn láti ká lọ sí ọ̀rọ̀ kó o so kéèsì ní làwọn yẹn mọ́tò yẹn kọ́ ju fóun fi ń sin lọ́rùn fẹ́yàwó àkọ́kọ́ fẹ́lẹ̀ kejì fẹ́lẹ̀ kẹta fẹ́lẹ̀ kẹni fẹ́lẹ̀ karùn-ún lásìkò kan náà ọmọ ìyá wọn ní ara ọlọ́run kó bá mi dúkà náà rẹ̀ ló kí náà ti báyìí rẹ̀ bàbá rẹ̀ fẹ́yàwó márùn-ún màdá wa ń sọ̀rọ̀ ìyá ẹ̀yà yìí wọ́n wá padà sí lẹ́yìn program mo ní dáàdì mi ni ó dàbí pé wọ́n ọ̀rọ̀ ń fẹ́ kó sínú ayé ẹ̀mí bẹ́ẹ̀ yìí tó fi gbìyànjú àti sọ fún ó ní ti pẹ́ẹ́sì bẹ́ẹ̀ ló ti pè wọ́n nígbà bá wọn sọ pé pé ìgbà tí òun yóò ní ọlọ́run ẹ̀kọ́ kan ní ṣé ìyàgbẹ́ ṣé kí ilé ìyàgbẹ́ dànù ó bá ní ìdẹ́fẹ́ láti ní káwọn ọ̀sẹ̀ pàdé mi káàkiri ẹ̀rí mo ní agbóyè tó máa lọ bá wọn bá wọn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún yẹn àlè ní o èyí tó dé lórí bẹ́ẹ̀ yẹn ní yálè èdè lẹ́yìn yẹn àlè ní ìbáṣepọ̀ lórí mo dùn ún wa ọ̀rọ̀ bàbá àti

tó ìgbà gbogbo tí ń dáta láàmú tó dé láti máa láàmú ìwà tó tó kú díẹ̀ káàkó lẹ́yìn ànábìdé ànábìwá pa àwọn sàhábà tẹ́ ẹ gbà fún mi lóòótọ́ àwọn gbà ìtọ́nà ọ̀fìnrin yìí ṣẹ́ tẹ́ ẹ gbà fún àwọn gbà gbogbo ẹni bá ti kó níyàwó ju mẹ́rin lọ àwọn tó fẹ́ láti lórí ẹlẹ́kẹ́ yẹn lọ́mọkọ̀ kó tẹ́ta mẹ́rin nínú wọn kó kàwọn tó kù rẹ̀ àwọn sọ̀rọ̀ káwọn fóònù síbi situation yẹn wọ́n pa àwọn ìyàwó wọn ayé àlè inú kùránù àlejò mẹ́rin lọ nígbà táyà yìí sọ̀kalẹ̀ ó sì sì lẹ́sìn mẹ́rin nínú wọn àwọn tó kù sọ̀ lápọ̀ ẹ̀yìn àpá àdọ̀ ìmáàlì ó fẹ́ sí ní yẹn adọ́ wa sọ nípa àbá kan tó ń yàwó tẹ̀lé sí èyí ìgbà ìlànà náà pọ̀ lọ́wọ́ mùsùlùmí lọ ọmọ Yorùbá kan tí ń bẹ ó ní ká máa rẹ ìtọ̀ ọkọ̀ àwọn àwọn ń gbádùn ọkọ̀ àwọn ó láwọn kan béèrè pé kò ló ti ní kò pẹ̀lú àwọn ìtẹ́mù ọ̀fẹ́ ìkíyèsí ó ní ọkọ̀ àwọn strong ní pé tó bá ní intercourse pẹ̀lú kan mọ́ àwọn gbogbo àwọn tó kù làwọn mọ̀ ní kiri ìzẹ̀ mo ti di bá yín àjẹ̀lú lọ́kọ yín alágbẹ̀rẹ̀ bàbá yẹn kọ̀ǹfẹ́bì alágbẹ̀rẹ̀ tí bá ti bẹ̀yẹ̀ kan lò papọ̀ fún ọdún èso ti dà wọn ẹlẹ́rìí rẹ̀ kó e sẹ́ kó e fi ayẹyẹ sáà lọ́kọ́ rẹ̀ náà lọ́wọ́ tó ó kó sínú bèbè rẹ̀. nígbà wọn tó tún lẹ̀ sọ́tà gba bẹ́ẹ̀lì ẹ̀ sísan kéèkì wọn àrẹ tẹ̀sí tẹ́lẹ̀ ọmọ náà sáà mìíràn kan wà padà wà sọ fún mi wípé ó ní dọ́gà rẹ̀ sáà padà sáà padà rí ìtẹ̀ báyìí ní pírísì náà ti sí láwùjá tó ti padà délé every week every Friday ló ń fẹ́ yàwó ó ní yóò dòdò lọ́sẹ̀ ilé ẹ̀ yóò kà ó lórí àárín lọ́sẹ̀ ẹni obìnrin tó bá ti lọ láàárọ̀ ọjọ́ ojúmọ́ àrà rẹ̀ tó bá ti mú yóò kàn wá táwọn àwọn olùbí ẹ̀ nínú ìlú kàmọ́ ní lọ́sọ fún ọjọ́ ìlú lọ́kọ àmọ́ wà ní ìlú ní láti àkókò ṣé ìbáṣe fọ́ mọ́nú sáńtì olóko wà lẹ́mọ̀ ní ọ̀nà kò ní ìtọ́lódì lọ́kọ̀ bàbá ní kíní wọ́n ti ní ìsìn wọn ní àwọn fẹ́ fẹ́ mi wọ́n làwọn ti ń kó nǹkan omi jẹ ìbọn mi lẹ́nu tó mọ̀ náà ní ọmọ àbáyé tí ń tó wọn rẹ̀ nígbà tó wọn rẹ̀ nìyẹn wọ́n ló ní sùúrù mú lẹ́nu gan bá ní sùúrù rẹ̀ tó bí ẹ̀ lọ́gbọ̀n gan wọ́n sọ ẹ̀ àgbà jẹ́ ìbàbá yóò ti kù tó sẹ̀ fún ìdíjì lọ ní mẹ́ta ọdún mẹ́rin lọ. Oní every every blessed Friday báyìí yóò ti nìkan. Á inú kò sẹ́yìn wà sáwọn tó lọ́kọ̀ tó yẹ ká kúrò ní ọmọbìnrin rẹ̀ Ah, olóògùn owó sáwọn èèyàn dáadáa. Wọ́n tó bá ti lé sọmọbìnrin rẹ̀ kan nígbà yẹn one million and messages card one million messages card. So bó ṣe fẹ́ yàwó lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹgbùsẹ̀ ẹni yóò gbọ́dọ̀ fò gbọ́dọ̀ gbélé ayé ẹni tí kò ní òkú kí pèké lẹ́nu gbogbo ọ̀nà ní oúnjẹ rárá òun wọn òun ẹni ọlọ́run ó ní tó tó burú jù ẹ̀mọ́ ìgbé àwọn ilé àkàkiri o gbogbo ẹjọ́ bá ti bá ti ń dẹ́rù ẹ̀ wò tó bẹ̀rẹ̀ lẹ́ni ọlọ́run mọ̀ pé àjẹ̀nú ló bá wọn dá mọ́jẹ̀mú àwọn ń pé mọ́jẹ̀mú àjẹ̀nú náà fi ń takò sí i. ó ló ní ìmáàmù ní mọ́ṣáláṣí ní ilé ẹ̀ ìmáàmù yẹn ti ẹ̀ ní kó ti tẹ̀sí tó ti lè ṣọ́ọ̀mù fún gbogbo àwọn ọmọ àwọn ìyàwó ẹ̀. jẹ́ yóò fi fásitì hà yóò fi sọ̀rọ̀ lẹ́yìn yẹn báyìí gbogbo tó gbà láì yóò gbogbo ìmọ̀mù tó gbà tí ń sanwó oṣù fún àwọn aṣọ ẹ̀yìn náà lòun wà o náà bá ti tẹ̀ láti bá ọdún sẹ́yìn lókè fàtíhà lókè sọ́rọ̀ náà ni wọ́n ti tẹ́ sọ́rọ̀ tán ní yóò padà sí ìgbésẹ̀ tí mi yóò lọ sí òkú bàbá yìí mo wá sí ìtókù bẹ̀rẹ̀ fún màá sí ìtókù fáwọn ìyáka ilé ìkejì lónìí dẹnu gbó ìmọ̀mù ìrírẹ́ ni wá ní ẹ̀wọ̀ 200 wọ́n pé ìtò pàdé lára rẹ̀ lọ́rọ̀ ẹ̀wọ̀n nìkan èso ti bá dọ́lọ́gbẹ́ ó ti bá mọ́lẹ̀ ó ti bá ilé ẹ̀jẹ̀ kúrò náà bíta ti lọ òun lè fẹ́ ọdún mẹ́rin lọ nínà nìta ìmọ̀túnná wọn kò dá tàwárù bá ẹlẹ́gbà láyé ṣẹ̀fẹ́ méjì ilé tí bá fún ẹ̀fẹ́ ọkùnrin kò di mẹ́ta mẹ́ta ò fún ẹ̀fẹ́ ọkùnrin kò di mẹ́rin bọ́kùnrin ò bá ya oníyàwóyà obìnrin mẹ́rin náà tó bó jẹ́ nísùnmọ́ ni bó jẹ́ lówó ni tó bùkọ́ wọn tó fi tọ́jú wọn àtàwọn ọmọ wọn ó gbọ́dọ̀ níbí yìí kan táwọn méjì ní in most cases àwọn jẹ́ ní pàtó ẹ̀rọ gbọ́ ó ti ó ti ṣe tùlátà náà ti ṣe lùbárà rárá nínú ìmọ̀lọ́pù wọ́n kò ní nìkan ní àtẹ̀wòkì wọ́n ni bá ti mọ́ ń kò síṣọ̀ nọ́bà ó wà ní bíṣì náà a lè fẹ́ second fourth fourth fifth bá tó ń position position nìyẹn ó yàtọ̀ sí pé ó kàn ó yàtọ̀ sí ọ́dá ní nìyẹn náà fún wípé one two three four five six position yìí yàtọ̀ sí yẹn so àìsàn fún ìyẹn ti mọ́túná á lè fi sáníà torí ẹni tó fẹ́ lẹ́yìn alákọ̀ọ́kọ́ lẹ́yìn ńlá yẹn ó wá wà nípò ẹlẹ́ẹ̀kejì so it's not about numbering it's about positioning a ní ó ṣe sáníà ó ṣe sáríta ó ṣe rọ́bíà ipò wo ni wọ́n wà lọ́dọ̀ ọkọ̀ ipò rọ́bíà kò sí gbùrù bá mm-hmm ipò wọn ní lámọ́ níwà lọ́dọ̀ ọkọ̀ ó wà nípò fàríkà kéde ipò fàlátà ipò wọn lẹ́yìn wà lọ́dọ̀ ọkọ̀ ó wà nípò káríà kéde ipò mọ́sánná ipò wọn lẹ́yìn wà lọ́dọ̀ ọkọ̀ ó wà nípò wùlá ẹgbùn ní bẹ́ẹ̀ láàrin alúwúlá sáríà sáríà rọ́bíà fẹ̀lú tó máa wọ́n bẹ̀rù pé ní èrè dọ́gba dọ́gba láàrin wọn fàwàhídẹ̀tẹ́n àwòmọ́nàlá àìmánukùn ẹ̀yà afẹ́yọkan fàwàhídẹ̀tẹ́n ẹ̀yà àdìmẹ́yọkan àwòmọ́nàlá àìmánukùn tágbára ọ̀bá tún ní ìṣẹ́ láti lè sọ ẹyọkan yẹn láti lè sọ́jọ ẹyọkan yẹn àwọn ẹ̀tọ́ bá ní fún yín àwọn obìnrin ẹrú tẹ ẹ máa bá yẹn kàfé papọ̀ kàkàtà bí máa ka yọ àlà ẹ bá tún ọba yóò tẹ̀ fún ká ẹyọ kan dáàlì tí a lẹ́nu alàtàrí òwò eléyìí ló mú ní súnmọ́ kí ẹ mọ́ sòdúró kí ẹ mọ́ sábùsí láàrin àwọn ìyàwó yín. ayà yìí pẹ̀lú òwò ọ̀rọ̀ a kàn láàyè ṣe lórí ẹ̀ lọ́la a kàn yóò kàn ṣe níwọ̀n bàbá yìí ibẹ̀ láti padà tó padà ní ọ̀la ní sáà ọ̀pẹ̀lẹ̀ kiri subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa 阿克苏，怎么说的？